<coughs> إليه يتوقف الله الشيء وصلاته ونبوى محمد صلى الله عليه وسلم أمر الله سبحانه وتعالى إذا كان لنا في على النبي صلى الله عليه وسلم أتوب ورسولك إلينا عن شيخ محمد صلى الله عليه وسلم يجيكم في تجربه الخيار بينما تزول منه أن يذكر الأربعون النووية إذا فيها أنه الحديث الثاني قلنا لأن ثلاثة من سيرة الأربعون النووية tí a sì lálàyé lórí kí wọ́n ti dé ẹ̀rọ wà nípa ọ̀rọ̀ ọ̀kan sọ̀rọ̀ náà àti ọ̀sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ní àánú ìgbà ìfúnni níwò kí la pè ní ìgbàgbọ́ ìgbàgbọ́ yìí òun náà làwọn ṣe àlàyé lórí kọ́nà wọn ṣe àlọ́ nípa kí wọ́n ṣe àwọn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. الحديث الثالث عن عمر رضي الله عنه أنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم onípa àkùnrin ní àánì ìmọ̀ fún mi lérò kí ni nǹkan tí a máa ń pè ní àlìmọ̀ tá a máa ti gbàgbọ́. anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabuwa ìgbà ọkùnrin náà ló anabi ní àlìmọ̀ ìta máa pè ní ìmọ̀ òun ni kò ní ìmánu sí Allah. Al-ìmánu billah àwọn nǹkan tó kó sínú àti ṣàlàyé rẹ̀. Fi majlisin khas. Ànábì sallallahu alaihi wasallam ó tún á ní ìtẹ́lẹ̀ kejì tí ó gbọdọ̀ mọ́ sí lára ẹni tá ní ìmánu bẹ lára rẹ̀. Òun náà ní ká tún ní ìmánu bí mọ́lá ìkẹ́kẹ̀ẹ́ pẹ̀lú àwọn màláìka ọlọ́run ìmánì sáwọn màláìka ọlọ́run òun náà ní àlàyé tá a ṣe lọ ìdáǹtì máa bẹ̀ níbi ẹ̀kọ́ tá a kọ́ gbẹ̀yìn èyí tá a wá fẹ́ mú lónìí òun náà ní dáàbò ìjẹ́lì ibi tá a náwó àwọn ọ̀sán máa ń wọn àwọn àlọ́ ọ̀sán láti sọ fún wa pé wọ́n kó tó lè wọ́n kéèlù nǹkan tá a tún gbọdọ̀ mọ́ ní ìmánu sí lẹ́yìn tá a bá ní ìmánu sọ́lọ́ nǹkan fún ara rẹ̀ tá a dẹ̀tí ní ìmánu sí àwọn òṣìṣẹ́ rẹ̀ a gbọdọ̀ tún wá ní ìmánu sí àwọn tírà ọlọ́run àwọn kílá tó jẹ́ mọ́ tírà ọlọ́run eléyìí ní tá a mọ̀ ní alùpùpù àwọn alùpùpù máa ń lè kótó lè nìyí ká nígbàgbọ́ táwọn ìgbéra rà. àlùkùtù jámọ̀ plural ni singular ta pluralize òun ni alìkìtà alìmára alìkìtà kíra tọ́lọ́wọ́ ọba sọ̀kalẹ̀ àpapọ̀ àwọn kira yìí òun wá ní alìkùtù alìmára <clears throat> alìkùtù ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá mú gbé àwọn síra yìí ó máa ń gbé kalẹ̀ fún àwọn òbíṣẹ́ ọlọ́run tó bá ti rán wa nínú sọ́rọ́ọ̀bù bàbà àyà two hundred and thirteen ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń dúró wa ní àyà yìí nípa ìbáṣepọ̀ tí ń bẹ láàárín àwọn òbíṣẹ́ ọlọ́run àtàwọn tíra tá a gbé wọn. láti pé ìyẹ́gbàgbọ́ kí àwọn tíra ọlọ́wọ́n bá yẹ nǹkan tó pàtàkì púpọ̀ ni. torí pé bọ́lọ́wọ́n ọba ṣe ń ráwọn òṣìṣẹ́ wa bẹ́ẹ̀ náà ló wá ń gbé àwọn tíra yìí kó wá ń gbé ní wọn lọ. Suratul Baqara Quran chapter two ayah two hundred and thirteen. أعوذ بالله من الشيطان الرجيم كان جعل الناس أمة واحدة فلا لا الأول الثاني نشا كنا فبعث الله النبيين والمبشرين والمنذرين فبعث الله النبيين ọlọ́run tà táwọn èèyàn jẹ́ àlùmọ̀ kan náà ọlọ́run la wá gbé àwọn ànábì dìde mo bá ṣírí nígbà àwọn ànábì ń ta tó wọn dìde ni pé kan lè wá máa fún àwọn olùtẹ̀lọ́rọ̀ ọlọ́run ọba ní ìrònú wọ́n mú bìrì kan sì lè wá máa kìlọ̀ ìyà tí ó jẹ àwọn aláìgbàgbọ́ kan wá kìlọ̀ rẹ̀ fún un. Ayọ̀ nígbà lọ ni. Olúwa ni wà á rùdàlà máa hùn olùkìtàbà bẹ̀rẹ̀. Ọlọ́lá wa nábì ọlọ́run tá a wá gbé dìde yìí, a wá ń sọ tíra kalẹ̀ fún wa, à ń gbé àwọn tíra láwọn ànábì lọ́wọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú òdodo làwọn tíra ká lọ́wọ́ wọn àmọ́ kí ni kẹ́ta àwọn tíra ìta ìgbé wọn lọ ìgbẹ́ yìí. yóò lè máa jẹ́ pé táwọn èèyàn bá ń yapa ẹni ní lórí tíra yóò lè mọ wá ṣèdájọ́ láàrin tọ́rọ̀ bá ti ń ṣẹlẹ̀ inú tíra yìí ni wọ́n mọ̀ padà àwọn tíra tí ní ọlọ́run ọba tí mo ń sọ kalẹ̀ fún àwọn àdánù. eléyìí ń dánilá tó bá ń tọ́ka sí ìjọba. eléyìí ká mọ̀ pé àwọn ànábì ọlọ́run à ń sọ síra báyìí bó bá ti wá jẹ́ pa gbọ́dọ̀ nígbàgbọ́ sọ́lọ́ síra tọ́lọ́run ọba fi ráwọn ànábì rẹ̀ agbọ́dọ̀ sí kí ni jọ̀mọ́ agbọ́dọ̀ gbà á ọlọ́run ti júwe ọ̀rọ̀ yìí fún wọn sọ́lá tó bá kọ́ra yìí olùwàní kúrú àmàlà bìláàdì wà máa ń zìlà ilé iná wà máa ń zìlà ilá Ibrahim. Kúrú àmàlà bìláàdì wà máa. subhanahu wa ta'ala pé kúlù amanna billah ó yẹ ẹ̀mọ́ sọ lẹ́nu ipa wa ní ìgbàgbọ́ sọlọ wọn. ìgbàgbọ́ sọlọ ń sẹ́wá ní ìlú tó tún wà gbọdọ̀ kó sínú rẹ̀ ó ní pé wà má òun nílà ilẹ̀ ìlà. ìtọ́lọ́wọ́ bá ti sọ̀kalẹ̀ fún wa náà àti kí kí lọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ òun náà làwọn jẹ́ wà má òun nílà ilà Ibrahim kíra ta sọ̀kalẹ̀ fún anẹ́gbà Ibrahim àdìsàlá anígbàgbọ́ kíra ta sọ̀kalẹ̀ fún anẹ́gbà Ismail anígbàgbọ́ kíra ta sọ̀kalẹ̀ fún anẹ́gbà Ishaq anígbàgbọ́ kíra ta sọ̀kalẹ̀ fún anẹ́gbà Yaqub anígbàgbọ́ wọn asubá àtàwọn tíra àwọn yìí gbogbo àwọn tíra yìí láti gbàgbọ́ sí kódà tún ní gbàgbọ́ débi gbé. tíra tá a bá nẹ́gbẹ̀wá Musa aleṣọ́lá sọ̀tàlá a tún ní gbàgbọ́ sí. tíra tá a bá nẹ́gbẹ̀wá Isa sáráyà máa pè ní Jésù lẹ́nu a gbọ́dọ̀ tún ní gbàgbọ́ sí kódà gbogbo tíra ta fún gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣe pé tíra náà tọ́jọ́ lọ́wọ́ ọba ló ti wá olúwa ní gbogbo ẹ̀ lẹ́jẹ́ nígbà tó ṣe. àní ṣòpinya láàrin ẹnì kankan nù láàrin fáwọn èkó bẹ́yìn àhàdé bẹ́ẹ̀ mùsùlùmí. àní sẹpẹrẹtì láàrin kankan nù àwọn ànábì ọlọ́run bó ti wáyé pà ní sẹpẹrẹtì láàrin àwọn ànábì Ọlọ́run àwọn síra àwọn tó sọ̀kalẹ̀ náà a ní sòpin àláàrin àwa ní ní síra kan lágbà àgbà síra rárá o gbogbo síra kan sọ̀kalẹ̀ fún wọn lápapọ̀ làwọn gbà olúwa ní wà láhàánú láwù mùsùlùmí mùsùlùmí làwọn ọmọ ẹgbẹ́ mọ́nà wọn bá kí sì ni mùsùlùmí làwọn ẹgbẹ́ bí wọ́n ti ṣẹlẹ̀ ìgbàgbọ́ al-iman sálọ́wọ́ muhammad allah aláǹsọ̀ fún àmì àdínkù tàǹkà lọ. ó ní gbẹ́sẹ̀ nígbàgbọ́ ni pé àtúntò òmìnira bìlá wà bàlá ìgbàgbìyí wà kótó mi. gbogbo àwọn tíra àtọ́nà wọn lọ kalẹ̀ láwọn àgbà. pẹ̀lú àwọn àyà táwa mú wáyé àwọn àyà tó wá tọ́ka lórí ilé ìkọ́ ní mọ̀ jáde tó alátara àwọn àyà yìí. ìjẹ́ pẹ̀lú àwọn àyà yìí ta ló lè sọ fún wa látàrí yìí mélòó ni iye tá a pè ní kíra ọ̀dọ́ ta lè rí iye rẹ̀ tó jáde láti di àwọn àyà tó ha àbàdà ìyẹn wọ́n sọ fún wa pé tọ́ba ní kíra mélòó lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ èsì tí mùsùlùmí gbọ́dọ̀ fọ́ ní pé àmọ́ àdébí àmọ́ torí pé nìkan lọ́wọ́ pé wà má ń àtàwọn tí wà táwọn fáwọn ànábì ọlọ́run àwọn ànábì wo ọlọ́run kò dákọ̀ wọn mélòó ni wọ́n ọlọ́run ò dákọ̀ wọn ó sì rà fún wọn síra ẹ gbogbo ẹni tọ́lọ́wọ́ ọba ká ọlọ́wọ́ ọba la ó ká gbogbo àtẹ́gbẹ̀rẹ̀ afún ìṣá afún yàkó afún àwọn àtúbà ó yà àwọn tíláwọ̀ wọ̀nyí òun wà láwọn àrọ́mọdọ́mọ sẹ́ni pé àárín ẹ̀jẹ̀ máa bá rí àárín ìdí ni ló jẹ́ pé mùsùlùmí òdodo àágbà pé gbogbo àwọn tí ìlà tọ́lọ́wọ́n bá lu sọ̀kalẹ̀ gbogbo làwọn ìdíkà tó ṣe ọ̀rọ̀ ọlọ́run gbogbo wọn. mélòó la wá mọ̀ nú ẹ̀ a lè la mọ̀ mẹ́fà tàbí ká márùn-ún àmọ́ mélòó jẹ̀ mẹ́fà àbí ká sọ pé márùn-ún àlàyé là á òbí jẹ́ mẹ́fà àlàyé sì ni àáṣe tí ó fi jẹ́ mélòó máa àwọn bàbá wa lẹ̀ yorùbá dáwà kàtẹ́tọ́ bí mọ̀ ó bá ìmọ̀ lọ púpọ̀ tí wọ́n fi dárúkọ àwọn tíra mẹ́rin lọ́wọ́ dákọ̀ náà wọ́n ní ìtàwé tàbí mọ́tà ìrìnsà ìtàlóra. tàwíìdà ti Mùsá ó tọ́ sí pé tíra tá a sọ̀kalẹ̀ bá lẹ́kọ̀ọ́ àmúṣá oníjẹ́ ìdílé láti ẹ̀ẹ́dá tíra ìjì òǹdàrá kéde kí bẹ́ẹ̀ lè sàbúrà tìjà wúdà tíra ta sọ̀kalẹ̀ bá nẹ́bù wa dàrú òní jẹ́ ẹ̀dàbù onímẹ̀lú onímẹ̀lú alukoro aadùnkùn ṣẹlá onímẹ̀lú abọ́nà sórọ̀tù àlà nínú sórọ̀tù àlà ọlọ́wọ́ bá dárúkọ fẹ́ràn fún wa olúwa náà wà parí olúwa ní sóṣòfin ìbẹ̀rọ yìí má wà ní ọ̀gá sóṣòfin yẹn èyí tá a sọ kalẹ̀ bá nẹ́bí wa Ibrahim tá a bá fi kún mẹ́rin ó di mélòó máa ọlọ́wọ́ ní sọ́kùnfì ìbẹ̀rọ̀ yìí mọ̀ wá kí ni àti ti Musa ṣé sọ́kùnfù ti Musa tó náà ní tàwùrọ́ àbóǹkọ́ ní tàwùrọ́ àtàwùrọ́ arákọọlẹ̀ rẹ̀ kódà nínú tírà àtọ́lọ́wọ́ bá dárúkọ jù nínú Al-Qur'an ó ní tàwùrọ́ wa nínú sílá tọ́lọ́wọ́ bá ti kí tọ́lọ́ kódà ọlọ́wọ́ bá dárúkọ tàwọ́rọ́ àdúgbò ìdárúkọ ìjì lọ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ pa tàwọ́rọ́ yìí tàbí sọ̀rọ̀ pa ìjì lọ lọ́dọ̀ àlùkò à. tọ̀sí tàwọ́rọ́ yìí tóun náà wá ní súnmọ́fù Musa áwòbẹ̀ ìdáhùn fa ìdí tá a ṣe ní tá a bá pè márùn-ún àlàyé ló dà pé bẹ́ẹ̀ tá a bá tún pè mẹ́fà àlàyé ló dì tàbá ní sòfófì ìbẹ̀rọ sòfófì Musa òun náà ní tàwùrọ̀ ajásẹ́ kankan náà ní méjèèjì tí méjèèjì bá ti wá jẹ́ kankan náà ajásẹ́ tí ìrọ̀ ọlọ́run tá a mọ̀ mélòó ni jẹ̀mọ́ márùn. tàbá ní mímú ọ̀tọ̀ ní tàwùrọ̀ ọ̀tọ̀ sí ní sòfò ajásẹ́ yóò di mélòó ni jẹ̀mọ́ mẹ́fà yóò wájẹ́ pé àdínẹ́bùwà Musa alayhi salatu wa salam kíra mélòó ló lè mẹ́rin kíra méjì ó ní tàwùrọ̀ ó dẹ̀ tún ní sọ̀kù àgbáyà àwọn tọ́ àwọn oníbímọ̀ nínú Islam àwọn afá wa tí wọ́n ti lọ pé ìfọlọ́mọ́tà bá wa kẹ́ wọn àwọn afá tí wọ́n bẹ láyé nínú àwọn afá súnmọ́ ìfọlọ́mọ́tà bá wa kẹ́ àwọn náà bá wa tàbí kó dáadáa wọn àwọn onímọ̀ tí wàá ṣiṣẹ́ ìmọ̀ kalẹ̀ káwa tó ní ó kàn mọ́ sí kákan mọ́ àtẹ wọn wọ́n ti parí iṣẹ́ wọn ti ṣe é láti yọrí láti yege ọwọ́ akójú bọ ọ̀rọ̀ yìí pé ìjẹ́ yàtọ̀ ń bẹ láàrin sólófù mùsá àti àtàwọ̀rọ̀ bí wọ́n ti wá kojú mọ̀ bọ́ lọ ẹnu òkú lórí ẹ̀ ọ̀nà méjì náà lọ́wọ́ àyínà ní ìmọ̀ tí wọ́n ní tàwùrọ̀ àtàwùrọ̀ ó yàtọ̀ sí sọ́ṣọ́kù Musa tẹ́tù Musa náà lásán ní ìlú ìbàdàn àníkèrè wọ́n ní torí pé gbàtọ́lọ́ wọn bó sọ̀rọ̀ ní Al-Qur'an nípa tírà kẹta sọ fún ní tàwùrọ̀ níbẹ̀ ní ìsinmi tọ́lọ́wọ́ ara rẹ̀ ọlọ́wọ́ bá ti kíni jọmọ́ ó fọwọ́ ara rẹ̀ kọ́ ọ̀rọ̀ àlàyé padà wọ́n ti gbọ́ ìlú ọlọ́wọ́ bá fi rán àmì ìtawúrọ́ ọlọ́wọ́ bá fi rán jìbìrì kéjì nù jìbìrì ló mú táwùrọ́ wá bá mú

nígbà tá a tẹ́lẹ̀ fẹ́ sọ̀rọ̀ ń pa síra tá a fọwọ́ kọ tá a fi ránṣẹ́ sí Musa abẹ́bílẹ̀ tàwùrọ̀ ó pè ní kí ni jọmọ́ àtàwùrọ̀ ọ̀rọ̀ ni wọ́n á rí gbàgbé ìdílé lidari wọláwù àlám ọlọ́wọ́ ọba lọ́ba tó ní mẹ́jùlọ o sì lọ́ba tí ìmọ̀ ń dókun sọ́dọ̀ rẹ̀ àwọn mìíràn ní pẹ̀lú àti ṣóṣókù Musa òun náà ni ọ̀tọ̀wọ̀rọ̀ gbogbo tíra yìí lápapọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo agbọ́dọ̀ wá nígbà tó ní irú gbàgbọ́ wò láti ìgbàgbọ́ wà kọ́kọ́ tó bẹ́ẹ̀ lọ́wọ́ wa nùmínú ànàhà kàlámù nùmínú ànàhà kàlámù rẹ́yìn rúbọ̀kúrò. تكلم الله بها بحرف وصوت agbàkẹ́ gbogbo àwọn tíra yìí àtọ̀dọ̀ ọlọ́run ọba wa ló ti wá nítorọ̀run ọba fi rán ní sáyé ni wọ́n ọlọ́run ọba ti sọ wọ́n ní ọ̀rọ̀ ni biharfin wasọ́rùn ní ọ̀rọ̀ tí ó ní ohùn tó ní àràbí àbọ̀kò ìjọba màdúrà alámàdé wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó lọ́wọ́ bá máa ń sọ kò jọ kí ni kò jọ bọ́ màá lẹ́bẹ̀ẹ́ aláwọ̀ tí wọ́n sọ̀rọ̀ wọ́n lọ́wọ́ bá ti máa ń sọ̀rọ̀ kèé ṣe rúgbé mi ti sọ̀rọ̀ bóò ní tí wọ́n ń sọ àmọ́ ọba táàrí táàmọ́ bó ti rí tí òun láwàá mọ bó ti ṣe máa ń sọ ọ̀rọ̀ àmọ́ bí ti sọ̀rọ̀ àmọ́ ìmọ̀ ń sọ̀rọ̀ tó sọ mọ́ náà lọ́kùnrin á ní pé mọ̀ wọ́n bá tẹ̀lé ìmọ̀ ọlọ́run lé mi ọlọ́mọ ọba bá musa sọ̀rọ̀ mo tẹ̀sí káwọn ẹ̀fẹ́ ń bẹ nínú àwọn ẹ̀fẹ́ ń pèrè àwọn mùsùlùmí wọ́n ti ń bẹ lájọ wa àtẹ́kùnbọ̀ wọ́n ti ń bẹ lórí rẹ̀ bí àwọn àgbàgbé àwọn àgbà ọ̀sẹ̀ ń bẹ àwọn ní ọlọ́wọ́n mi sọ̀rọ̀ lórí bá jẹ́ ọlọ́wọ́n bá sọ̀rọ̀ ìbọn ọlọ́wọ́n bá ju ẹ̀dá nù ẹ má fi ọ̀rọ̀ ẹ má fi òyìn ọlọ́run nítorí pé ẹ̀dá ni mo ń sọ̀rọ̀ táwa ní kò yé yìí tabalọ́lọ́wọ́ ọba ń bó ti tọ́ sọ tí ò jọ tẹ́ nìkan kan ká kò jọ bí èèyàn ti máa ń kò jọ bí màláìkà ti máa ń kò jọ bá lìdẹ̀ tó ti máa ń kò jọ bá dìẹ̀ ti máa ń kò jọ bá já ti máa ń kò jọ bí nǹkan kan ká ti máa ń bó o ní kí wá sọ ònìkan náà ló mọ bó o ti sọ. ìkan náà wà fa ìṣúná wà jẹ́ máa ara àwọn tá a wí àwọn mọ̀ọ́tẹ́sì wọn wá ìmọ̀ wọn ara wọn. adọ́lọ́wọ̀ ń sọ̀rọ̀ yìí ní ìdí ọlọ́wọ̀ ń sọ̀rọ̀ ẹjẹ́ sọ́ra pẹ̀lú ọ̀rọ̀ tẹ́lọ̀ ń sọ̀rọ̀ yìí ah ọlọ́run ló wọn lálùkù láti kó máa ń sọ̀rọ̀ oríjẹ ìbí orí tó bá wá ń sọ̀rọ̀ yìí wọn fi ṣe pàtàkì ìbí tó bá ìgbé

àwọn ẹgbẹ́ wọn bá sọ fún mi kí ló dé tó ọfi ní ìmọ̀ ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ní àbọ̀ sí sọ̀yọ̀ rẹ̀. àìsàn àti tẹ̀sẹ̀ nà ayé ọlọ́run ọbí sọ̀rọ̀. ìdí náà wọn sọ náà jẹ̀mọ́ àwọn àkàdá àhàlẹ̀ sọ̀rọ̀ wọn má àkàdá àwọn ìgbẹ́ ni. ìdí ìlú jẹ́ sí ọ̀rọ̀ wọn ìmọ̀ ní wọn dúró lórí. àríwá mọ́sọ̀ sí tó wẹ́ fi dá òdodo ọ̀rọ̀ tán mú wá dànù inú ìrújú rẹ náà ni wọ́n wá fi ronú dáadáa pé hmm, ìrújú rẹ náà ga tó wá dọ̀wọ́ dáadáa ìrújú rẹ yìí lọ́ta pọ̀ tí a fẹ́ fi lẹ́kùn sí ibi dáko ọ̀rọ̀ tẹ́lẹ̀ ìgbẹ́ sọ̀rọ̀ ìgbà ó wọ̀ èyí sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ lọ́wọ́ sùhánù lọ́ta ààrẹ ó sì sọ pé òun mọ̀ sọ̀rọ̀ ó lámúwá ìgbé wà kẹ́lẹ̀ mọ̀mọ́ gbogbo àwọn tíra yìí pátá àwọn àgbà ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ ní ọ̀rọ̀ tí bíbélì ìlú gbọ́ tó sì mú wá bá wọn gbogbo wọn lọ. ọ̀rọ̀ ọba sọ fún jìbìrì ọ̀rọ̀ yìí ni jìbìrì ìlú sọ fún ànábì ọ̀rọ̀ yìí náà náà àwọn sọ̀hábà wa lọ rí kọ́ kalẹ̀ tóbi wá di parí àlùkòrá lè ní àkọọ́lẹ̀ ohun ọlọ́run ọba làlùkòrá ó ń sì ní gbogbo tí wàá tó sọ̀gbà ní. eléyìí kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ àkọ́kọ́ sí gbogbo tí wàá lọ. ẹlẹ́kùnrin nínú ìgbàgbọ́ a gbọ́dọ̀ gbà pé àwọn tíra yìí gbogbo àwọn ànábì ọlọ́run tá a fi rán gbogbo ọgbà táwọn ànábì yìí bá ń bẹ lórí ilẹ̀ tíra tá a bá gbé láwọn ànábì lọ́wọ́ ó ní gbogbo àwọn tá a bá rán wọn sí gbọdọ̀ mọ́ rẹ̀ àwọn tá a rán sí mú àwọn tá a rán Musa àwọn bàbá ìsọ̀rọ̀ àti yìí lásìkò tá ànábì Musa gbé tíra yìí wá ó ná gbọdọ̀ mọ́ tẹ̀lé ẹ̀yìn ìta àrísọ́lá àti òṣàlá sára yìí kèrè lé tùlé lásìkò tá a gbé tíra yìí fún yìí ó náà lágbọdọ̀ mọ́ tẹ̀lé lásìkò tá a wáyà àsìkò tá àsìkò àdúgbò Muhammad sallallahu alaihi wasallam. tíra tá a gbé lànàbí Muhammad lọ́wọ́ òun náà lágbọ́dọ̀ wọn jẹ́jẹ́ lágbọ́dọ̀ wọn. ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó wá sí àwọn tíra ní lórí wá kúrú lórí bákan náà nínú wa tá a tún gbọ́dọ̀ wá ní àwọn onígbọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ṣàpọ́nlé tàwùrọ̀ lápọ́nlé kan tó yàtọ̀ onírú láti tọ́síwájú onígbọ́lọ́wọ́ ọba kàtàbà ìyẹ́dì hílmùbà ọwọ́ ọlọ́run tó ju ọwọ́ atúndàlù bá rí ká jù lọ́lọ́wọ́ ọba tó kọ tàwùrọ̀. ọwọ́ ọlọ́run subhanahu wa ta'ala ó ní ọlọ́run ọba fi kọ tàwùrọ̀ àmọ́ ọlọ́run ọba òkò wà rà kọ́ hatta al ta láyé lẹ́nu ọlọ́run ọba òṣèké ni jẹ̀mọ́ ọlọ́run òkò ọlọ́run ọba sọ lọ́rọ̀ fún gbọ́ ó ti gbé wá ona náà sọ fún àmẹ́gbà Muhammad sallallahu alaihi Muhammad náà gbọ́ òun náà sọ fún àwọn sọ̀hà ìdúwà nílá ìtàrà ẹ̀wà rí Al-Qur'an tó gbẹ̀yìn láàrin gbogbo wọn àtàràpò ló wá gbẹ̀yìn yìí ó wá ní àwọn nǹkan ẹ̀ṣà káwọn síra tó kù ó ní àwọn nǹkan tó fi dá yàtọ̀ táwọn síra tó kù kí ni ìgbà àkọ́kọ́ òun náà ní bọ́lá wọn bá subhanahu wa ta'ala ó ṣe àlùkùránì ní síra tó wò ó sọ tí ọ̀rọ̀ kan ò ní wọnú ẹ̀ tí ìyípadà ò ní bá a. torí kò ní kíra tí òun ti mi lẹ́yìn rẹ̀ amadu àǹfààní yìí ọlọ́run ọba ò sí ilẹ̀ fáwọn tíra. tó kù àwọn tíra tó kù ọlọ́run ọba kìgbà ó ṣe ní tó ṣe pé àwọn ará fẹ́ kọwọ́ bọ̀ ó sì wò wọ́n kọwọ́ bọ̀ olóyè tí àwọn tó kù tó lẹ́bi pé jẹba ń ké mi inú ẹ̀ ma àwọn ọ̀rọ̀ tẹ́ máa bá lọ́ máa yà ìlẹ́bi pé àá sọ̀rọ̀ náà náà sì lélẹ́ iná bí kẹ́ máa ká sí nínú ẹ̀ ká máa ní ànábì ọlọ́run àwọn ọmọ rẹ̀ méjèèjì obìnrin nígbà táwọn wá rọ́kùnrin mọ́ àwọn ọmọ sì réèpù bàbá wọn tó dà lẹ́nu bàbá sì ń dín fún wọn lóyún kọ́mọ pé ìtàkẹ́kọ̀ọ́ Dáúdà alayhi salatu wa salam gbogbo lè ṣe bá tẹnu bí bẹ́ẹ̀ ìgbẹ́ ìgbà lọ. ó ti sáwọnú ẹ̀ tó wá lò nìkan kó ṣe sáwọnú sọ̀rọ̀ ó dàgbà búrá táwọn mùsùlùmí náà láwọn ń gbé káàkiri náà tó ti sáwọnú ẹ̀ náà torí pé àwọn tíra yìí gbà tọ́lọ́wọ́n bá ń sọ̀ kalẹ̀ ọlọ́run ọba mọ̀ kó wò ó padà sọ àsìkò tọ́lọ̀ fẹ́ kọ́ ó wúlò ní wúlò para yóò ní ibi kan ó ní bàtà wà lẹ́bí ọlọ́run bàtà yóò fún bẹ́ẹ̀ ó yá oníkẹ́mọ́ tẹ̀lé oníkẹ́mọ́ tẹ̀lé tó bá ti tó àkókò tọ́lọ́run ọgbọ́n ò ní ìdí ẹ̀ mọ́ tí ó wúlò tọ́lọ́ mọ́ lọ́wọ́ pé ìgbàgbẹ́ kan ọ̀rọ̀ ẹ̀kí ọ̀ á gbé ní ìwà lẹ́bi ike ìfọwọ́wọ́ owó gbogbo àwọn tí àyè àti ìtẹ̀wọ́rọ̀ ti mú sáà àti ìjẹ́ ti di ẹ̀yìnsá àti dáàbò ní old testament àti new testament ní gàbúrà zabu ọwọ́ àwọn mùsùlùmí láti wá nílé mi àádédè lárúbáwá rẹ̀ àtìlédè yóò bá àtìlédè rú kó lẹ́ tún láwọn ẹlòmíì tí wọ́n bá ti wá tí wọ́n fọ́ àníjọ ẹja fún gbọ́ kí ni zabura náà rí wọ́n máa àti wọ́n fún ma ànàhùn zabu tíra yìí mọ̀ yín pé zabura lè gbé kí ló fi mọ̀ yìí torí pé àkọ́kọ́ zabur anabi dá sọ̀rọ̀ kalẹ̀ fún anabi wa dàwù alẹ́sọ̀lá sọ̀rọ̀ kìí sọ ọmọ lárúbáwá tó mo lẹ ti wá rí zabur ní lárúbáwá ẹlẹ́ẹ̀kejì èwo ni ìpìlẹ̀ tẹ́ ẹ wá translate sí lárúbáwá kó tó wá ti jẹ́ ìtú lárúbáwá sí yorùbá àwọn kí nìyí wà fún ní kẹ́lẹ́lù amẹ́lẹ́ ìyá ti pé àwọn mùsùlùmí náà wà yóò náà mọ́rí sàbúrà ẹgbẹ́ àgbà àwọn àti sàbúrà mẹ́rin lé ní ah, bóò lọ ti mọ̀ sí sàbúrà nìyí bóò lọ ti mọ̀ tọ́jú àwọn náyà kí ló fi mọ̀ fún sàbúrà ni tí a ti sọ orúkọ ẹni tó translate ẹ̀ bábà kan yorùbá mi tí a ti orúkọ rẹ̀ báyà bá kan sí òun lẹ̀ ẹ̀mọ́ làwọn ti ní kílẹ̀ láti wọ́n translate ẹ̀ adágbọ́dọ̀ mọ́ fi ti kílẹ̀ tiwa àmọ́ kí ni ìgbàgbọ́ tí mùsùlùmí gbọdọ̀ lọ àgbà pé ọlọ́run ọba sọ tírà kalẹ̀ kí ń jẹ́ Zabur ọlọ́run ọba sọ tírà kalẹ̀ kí ń jẹ́ Tawrah ọlọ́run ọba sọ tírà kalẹ̀ kí ń jẹ́ Injil ọlọ́run ọba sọ tírà kalẹ̀ kí ń jẹ́ Suhufi Ibrahim àmọ́ gbogbo àwọn tírà yìí ọwọ́ ọba ìdẹ́bí adájọ́ ti gbà wọ́n kò sí ìyí ṣe é fọkàn balẹ̀ lórí kò sí ìyí tó kí ni jàmáà tó ṣe é fọkàn balẹ̀ lé lórí mọ́ àyàfẹ́ àlùkò á. kí lálùkò á lè fi wá dára tọ̀ ní pé síra mi ò ní sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ mọ́. àìní sọ̀kalẹ̀ ní ìdíbíra mi ò ní sọ̀kalẹ̀ mọ́ yìí tí òun nìkan ló kù táfẹ́ kára yóò lò láti kárí ayé rẹ̀ a wá sọ kí rọ́mọ wọ̀nú ẹ̀ lórí wa ìjọ́ nìkan láti mi pé inna nahnu nazzalna dhikr ọlọ́ni iná dájúdájú àwa náhánù àwa ọlọ́run nàìjíríà zikr àwa lásọ àlùkò àrùdàlù wà iná láwù làhàbìlì àwa dára láti mọ sọ tí ọmọ wọlé àwa lásọ àlùkò àrùdàlù àwa láti mọ sọ ìlú òní ó sọ̀kalẹ̀ náà ìjọ tó bá ti ọba ò níbi ayé mọ́tọ́lọ́wọ́ ò lò

àwọn èèyàn àwọn gbègbèlú àwọn èèkó aláwọ̀ fòmù gbogbo jẹ́lẹ̀ ti jẹ́lú jàrùkú àbí wọ́n ti kọ wọ́ọ̀bọ̀ ọ̀tọ́ ti yí gbogbo ẹ̀ padà láti jákọ́ fún kẹ́gbẹ́ jáde náà láti rí júgbà ah, ẹ̀yìn ìjọba ẹ̀ jọra o wọ́n ti tẹ́kù rámi jáde báyìí báyìí báyìí báyìí báyìí ọwọ́ kan náà nílé ìròyìn ṣùgbọ́n nígbà táyé tún da iye application táyé dáyé káṣípé fóònù bá máa dá lóòdù kùránù lórí ẹ̀ àwọn ẹni bíi wọ́n tún gbìyànjú lóòdù wọ́n ti ṣe kíra gbélé wọn ó gbìyànjú yẹn wọn. àbábá ti gbìyànjú rẹ̀ tọ́lá àwọn fẹ́ máa gbé jáde òun náà níbo tó ń tó yá ń sọ tó ń tó rígbé sọ òun làwọn mùsùlùmí náà ti wò náà ti à ẹyẹ wọn yá wa ẹ ṣọ́ra àyè báyìí báyìí báyìí báyìí péjì báyìí báyìí báyìí báyìí ṣúra báyìí báyìí báyìí wọ́n ti fi ìjọba ìlú wọ́n ti ọ̀dọ́ báyìí. níbi ọdún mẹ́ta sẹ́yìn láàyè náà ẹni bá aná tó kúrò àlùkọjá lórí nígbà lónìí àwọn yóò wá ti bẹ̀rẹ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ àwọn náà ń kọwọ́ bọ̀ bó ti wọ́n àwọn yóò wá dọ́gbọ́n ìlú wo náà ti jẹ́ àmì talẹ̀ ni ó jẹ́ àmì kírẹ́ẹ̀dì wa mọ̀ títẹ̀ jẹ́ tí ó jẹ́ lọ olùwárí ní ìnà láàrin ìgbàlè nígbàlè fọ́tí ní àlàkùnrin ìjọ tó bá ti gbọ́ lọ́wọ́ ọ̀bọ̀ òní ìjà àlùkùránì lórí ilẹ̀ ayé mọ́ kèé ṣe kí wọ́n fọwọ́ bọ̀ ní ìjẹ́ ìgbẹ̀yìn rẹ̀ kéyìn rẹ̀ tó. ìdí òjẹ́ gbẹ̀yìn ẹni pé àwọn gbogbo àwọn tí wọ́n kọjá ṣùpá kábù kùránì máa ń bẹ lágbájú wọn kódà tán bá a tán ẹnu bí ẹ̀tọ́ bá ọlọ́wọ́n bó wọnú ayé ńgbà yóò sì lẹ́nu ìlú wọn lọ́lẹ́ náà. apá àwọn ẹni àwọn tí máa ń bẹ lọ́wọ́ kátàlá ò ní kú ẹ mọ̀ ní kátàlá ò kádùúgbò ti jí làárọ̀ jẹ́ kó débẹ̀ kó mọ ẹbí ẹtì mọ̀ bá ẹni tí lè bá ọ̀nà tọ́lọ́ wo lè ní àlùkò láti kó lè lè eléyìí sọ fún wa pé àlùkò a ò lè jíra gbẹ̀yìn ọlọ́wọ́n bá dẹ̀ sọ fún wa nípa àlùkò a olùwàlú wa ẹ̀ńdánì ilé ìkàlẹ̀ ìdá àbàdàn ṣá ọlọ́run rẹ̀ mọ̀ asọ tíra náà kalẹ̀ fún ọ pẹ̀lú òdodo musaji kadiri náà ẹ̀rẹ̀ yàrá yìí afẹ́kọ́ wa pe àwọn tíra tó ṣíwájú rẹ̀ pè wọ́n nínú nínú àwọn tíra tó bá náà ni pé wà náà àlẹ́ yìí ọlọ́lá ń àwọn akẹ́jẹ́ kó wá jẹ ọba lórí gbogbo àwọn tíra àti gbogbo tẹ́ bá mọ́ tẹ́lẹ̀fẹ́ máa wá nínú ìrìnjìn tẹ́lẹ̀fẹ́ máa wá nínú zabu tẹ́lẹ̀fẹ́ máa wá nínú sọ́fẹ́ Ibrahim tẹ́lẹ̀fẹ́ máa wá nínú sọ́fẹ́ Musa ọlọ́wọ́n bá wá kó gbogbo ẹ̀ papọ̀ ó wá máa lọ́wọ́ tí wọ́n tún ayé anájọ́ atákàndá àtàwọn alóòfin kódà musa tó ń sọ síra yìí kalẹ̀ ló mọ́ tí n bá ń bẹ láyé lẹ́nu kò ní ní ọ̀sẹ̀ kọjá pé èmi ni ó tẹ̀lé síra àtàjọ kalẹ̀ fún mi nípa ọ̀la èyí tó bá ti tẹ̀lé àdínẹ́bí síra àdínẹ́bí ni yóò mọ̀ ní yóò tẹ̀lé. ìdí nìyẹn gbogbo síra tí ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ gbogbo wọn ìgbàgbọ́ tó kù tá àmọ́ ẹni tí wọ́n àmọ́ ìdárayé bá gbé jáde lé nìtí wa ètò ọ̀yá eléyìí náà ọ̀rọ̀ ọlọ́run ọba ni mùsùlùmí àwọn àmọ́ òun ni òun tọ́ tó bá jẹ́ pé arọ́rọ̀ fún mi tó ṣe rẹ́jí pẹ̀lú kálukú àrùsọ àrùdàgbọ̀ arọ́rọ̀ fún mi tó gbá nǹkan kan dànù tó ṣe nǹkan kan léwu ó wá ṣe rẹ́jí pẹ̀lú kálukú ránì náà àmàrà ọ̀rọ̀ mi inú ẹ̀ tó wá kàn lọ tó kàn dábí ojú ẹ̀ lọ́dọ̀ yàmá àmọ̀ wúwo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o a gbọ́dọ̀ gbà á àtúntò ìgbàdà náà kó má di a bá lọ rè é gbàdà kó má ti kọ́ lọ́rọ̀ rẹ̀ ká bá sì lọ rè é gbà má lọ tẹ́tẹ́ ṣe ọ̀rọ̀ ìdí mi mùsùlùmí ìmọ̀ gbogbo àwọn gbogbo àwọn ọmọ ìyá tó máa ń láwọn ṣe wọ bíi erékùn jẹjẹ ọ̀rẹ́ ọlọ́ba títà lẹ́kọ̀ọ́ rárá fún wọn. à ń gbìyànjú àwọn míì nínú wọn a ti rí kọjá làwọn ẹlòmíì nínú wọn pèrè ìlú ní káwọn ìlú wọn jájá ọlọ́run ní làwùjọ ọlọ́run ẹ pé mi ní òun bá ìmọ̀ kan díẹ̀ rẹ̀ ẹ̀yẹ́ tẹ̀ máa bẹ lọ́wọ́ fún yín níbi tó ọlọ́run tí a ah, bá gbìyànjú lẹ́yìn kó mọ dásọ̀rọ̀ bọ́ọ̀lù àlọ́rọ̀ lébìlì òun ò ní kọjá lọ sí òun ó sì ọ̀rọ̀ àdìmọ̀ bẹ́ẹ̀ sọ́rọ̀ bá fi dọ̀rọ̀ ìmọ̀ nínú ìsìláàmù yóò tó àwọn onímọ̀ àmọ́ òkú wọn náà gbà wọn pé bẹ́ẹ̀ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ máa pé ẹ̀yin òjò lórí torí àwọn náà mọ tí ń gbàgbé lágbà mí láwọn olóòbá tó máa ń kódà àyájẹ́ ṣùgbọ́n ṣe báyìí báyìí báyìí ó wà ní kíníkan dáadáa kíníkan bá kíníkan à lẹ́yìn náà ti ń sọ yìí bí ìgbà sẹ́yìn náà ti ń fi nílẹ̀ pé jẹ́ báńbẹ̀ ó ti nínú lù. lẹ́yìn bá ti wá ń fi yín òní ilẹ̀ sẹ́yìn wá gbá mi dàgbà ó ní wà ní ẹ̀yìn kùn ìdókùn ní ilẹ̀ ẹ̀ka ìdókùn ní ìlànà. alákùnlé ha mùsùlùmí à ń nígbàgbọ́ pé àwọn tíra yìí ọlọ́run ọba sọ̀rọ̀ káàdì kíra ọlọ́pọ̀ bá gbogbo wọn amọ́lọ́wọ́ bá ní òṣìṣẹ́ àlùkò káàdì ní wà mọ̀háìmínà àlè pé kò jẹ́ bàbá lọ́wọ́ àmọ́ bá àyè máa ń yẹ pẹ́ẹ́rẹ́ síra ọ̀rọ̀ lára ìmáàlì sí kútùbì àkútùbì yìí ipa nípa tó ṣe àwọn síra ọ̀rọ̀ olùbámu bàbá wa alukur'an síra ọ̀wọ́ ni ká gbọ́dọ̀ gbọ́wọ́ ẹ̀ ká sì gbọ́dọ̀ wọn fún ní àpọ́nlé débi bí àpọ́nlé fún lápọ́nlé pé táwọn wò nílẹ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run ọba wa a gbọ́dọ̀ gbé nǹkan lé lórí kódà nínú ẹ̀kọ́ tá a dúró bá lóko a dúró ní pé a kan gbọ́dọ̀ mọ ní sórí ìlẹ́lẹ̀ lásán níjọ́ kan nípa mọ̀sánmọ́ tó ń bá wọn ó wá bí àbá apáàdé àwọn ọmọ mi tó wà lọ. bánábìtì wa gbé ọ̀dọ̀ ó wá débi tó dàbí pílò báyìí ó wá sí fàtí sọ̀rọ̀ àtọ́gbà láti ní ojú òkòlè lórí ibi tó tẹ́ sí fàtí sọ̀rọ̀ àtọ́gbà lójú òkòlè. tàwùrọ̀ tá à ń sọ pé kò pé mọ́ yìí tá a lọ́wọ́ máa nẹ́bí ádámọ̀ sí bàyìí ó wá sí ó bá sí sílẹ̀ rẹ̀ ó wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ ìsọ́ọ̀sì tó àmọ́ mo ti kẹ́ mọ fọ́rọ̀ lọ anábìsí ti dé lórí ta ló dàbí pílò yìí ànábi wa ti òkú lẹ̀ èyí ta ló jẹ́ ìwé tàwùrọ̀ tẹ́lẹ̀ ìwá gbélẹ̀ ànábi wa ti ó wá gbé lórí tó jẹ́ pílò yìí ọ̀rọ̀ ọlọ́run lè léyìí bóòlù ọ̀sẹ̀ gbé ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ lẹ̀ tọ́ wá ní kéde ànábi ní ìjẹ́ ẹ̀ka ọlọ́run kéde wájú olórí ìjọba ìjàpọ̀ nìyẹn ibẹ̀ náà ní ìmọ̀ tó ń pé àlùkò àn àmọ́ nǹkan lè mú gbogbo àwa tí àwọn ọmọ wa ń lọlé ẹ̀kọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ àlùkò àn tí àlùkò rà bẹ̀ ṣe ìwé ìlú mọ̀ ìjà mọ́ lọ́wọ́ táwa mọ̀ tẹ̀mọ́lẹ̀ lọ́nu ilé táwọn tẹ̀mọ́lẹ̀ lọ ó lé kó o bẹ́ẹ̀ náà bá ilé tí àlùkò rà ní ìmọ̀lẹ̀ ní kó mọ̀ ọ́ mọ̀ mọ̀ yá ti dájú kùránì rẹ̀ ó sì máa mọ̀ ó sì tẹ̀ ẹ́ mọ́lẹ̀ olúwadé ti ti lè wọ́n lọ. kúkúrú ni ó ní ìdíyàn kó lè nílá ní ọmọ tó sọ́ra iná lè mú ọmọ ti kó mọ̀ ti mú ọ ti bèrè ní pé kí ti lè kó mọ̀ ọmọ yà bí a ti tẹ́kí ní ọmọ ìwọ bẹ kọjá ọ̀rọ̀ alùpùpù àti wà mẹ́ ẹsẹ̀ rẹ tó dà sílẹ̀ báyìí dé torí àlùkùránì tá a bá ti yọ ilé yìí pọ̀ mọ̀ọ́mọ̀ alukur'an kọ̀ gbọ́dọ̀ mọ̀ tẹ́lẹ̀ náà. àìsí mọ̀ gbé alukur'an tó ń lẹ́lẹ̀ lásán ẹ máa wá tó ga ẹ máa gbélé. ẹ máa tọ́jú ẹ̀ kó òsibí tó wọ àwọn ọmọdé òkè bá tí wọ́n máa mú kéré tí wọ́n máa máa ṣe bá jùlọ sí. tí àwọn bá ń kẹ́ máa ń kọ́ alukur'an àwọn àwọn ìfẹ́ wá ya nú ẹ̀ tó wá yìí tó fi mọ̀ tààràtà ẹ̀ ń sá gbogbo tí ẹ bá sàgbọ́n ní mo fẹ́ gbẹ́lẹ̀ kẹ́ ẹ dúró kẹta ẹ̀fẹ̀ wo kí omi kí yàtọ̀ ìlú padà jẹrà mọ́bẹ̀ àmì kí bákàgbá ni ó jẹrà mọ́bẹ̀ tàbí kẹ́ kó gbogbo ẹ̀jọ́ kẹ́ ẹ dáná sí kẹ́ sún kẹ́ mọ̀ jẹ́ kó mọ aráyè kẹ́ kó gbogbo ẹ̀jọ́ gbogbo àlùbọ́ rẹ̀ kẹ́ dáná sí kẹ́ sí jẹ́mọ́ kẹ́ sún kò fi ní jẹ́ pé yóò wá mọ aráyè kó lè rẹ̀ alùpàá àwùjọ àwọn àdáná fún àlùkò àná bẹ́ẹ̀ tó bá ti di pé ó ti di tí ó mọ̀ gbà ìdáná. Àlùkùránì ti ń bẹ lọ́wọ́ wa yìí kó tó di eléyìí tí wọ́n ń bẹ lọ́wọ́ wa àfáwà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó ti kọ́kọ́ kó kànjọ. nígbà ó kó kànjọ pẹ̀lú ìmọ̀ tí Umar sùn èyí tó wá kó jọ lẹ́yìn ikú Abubakar ibn al-Khattab ó bọ́ sọ́wọ́ Umar látọwọ́ ọmọ ọbọ̀tọwọ́ Hafsa tó jẹ́ ọmọ ọmọ ibn Khattab radiyallahu ta'ala tó sì jẹ́ yàgò sàgbẹ́wà Muhammad ọ̀la tó sì jẹ́ ìyá gbogbo àwọn ìgbàgbọ́ rẹ̀. ìgbàgbọ́ wá jáde kọ Uthman àwọn afẹ́ tún ní yọ yọ̀dà èyí tó abálẹ̀ ẹja wa tó kọ kó káàkiri gbogbo ayé alukurani ti sọ̀kalẹ̀ ala sábẹ àti aharufi lójú kọnà ló lébi gbogbo ẹ náà náà wàá kójọ sínú mùsàlùmí tàbí bàtà ìṣòwò kékeré la ìfúnmáàdù wa ni ọ̀dà ẹ̀dí apàtì ní ipò kó ṣe fẹ́ yọ ọ̀kan yìí òun yóò wà lọ́wọ́ gbogbo àwọn àwọn apá pọ̀ lọ́wọ́. òun ló wá ń yìí lẹ́yìn pẹ̀lú bá kọ́ ṣe wọ́n pé bí ọ̀rọ̀ sí pẹ̀lú àkọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀sùnmáàlì tó ti ní fún owó ọdún náà. Ìyẹ́sì àlùkò láti lẹ́yìn bí mẹ́rọ wa yìí ọwọ́ mẹ́fì Ẹ kásù láti èyí tí ti wá kó jọ lójú ayé Osùmánù wa lẹ́yìn ẹ̀sìn ìwò lọ wọ́n ti wù ú lọ́nà ọ̀dà lọ́sùn. láti máa sọ báwọn yẹn pé ọ̀rọ̀ táwọn ẹ̀sìn máa sọ bẹ́ẹ̀ ilé bá jóná alùpùpù náà lè jóná ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbà léwu. má fi sọ àtúntò wá àti tí ó wá ṣẹlẹ̀ lọ́kọ́ jíjí lọ́ni tí ó wà ní gbogbo ṣẹlẹ̀ lọ́rọ̀ lọ́rọ̀ má má má fi nílẹ̀ pé alùpùpù náà lè jóná ìmọ̀ ń jóná o ẹ̀hẹ́n tó bá rí pélé tó mì kan kò jóná ọlọ́run fẹ́ bá mi ẹ̀hán bẹ́ òní kéde tó wàá tó kọ́ni tó wàá tọ́jú wá àti gbogbo gbogbo tó wà ní à ah, tẹ́tí wá dùkú láti rẹ̀ lè dáná sówó jóná à ah, wọ́n lè dáná sówó jóná wọ́n ti sun rí nù tàn dèmí àárọ̀ yìí náà tèrè ilé àwọn ẹlòmí àjò àgbègbè àdìgbò ṣe kí ló jóná so ìwọ náà tó jẹ́ mùsùlùmí ọwá níbi ìjọba ilé tó kálukú àdìgbò àjò kọ̀ wá ní à ah, àlùfáà nínú ló ti lórí ìdìbọn ní èdè náà má jẹ́ kí ìwọ ṣe ti ìgbàgbọ́ rẹ má jẹ́ kó ṣe kì ìgbàgbọ́ rẹ tó ṣe ìlú kékeré wọn lọ pátá fún alẹ́ àgbẹ̀ yọ̀ rẹ̀ tó jẹ́ kí ọ̀rẹ́ náà wọ́n bá fún ìṣàlẹ̀ tó yẹ wọn. àwọn tí náà lọ́rùn àwọn àníkà ló ti gbogbo wọn. bákan náà nínú ìgbàgbọ́ táwọn ní táwọn kíra yìí yẹ nínú òun náà ní pé kì í wá sí gbàgbọ́ ní kásàmù afẹnusọ agbalùkúrá nìbọ agbalùkúrá nìbọ yọ ó kú pé àwọn ọ̀rọ̀ ọlọ́run ti ń bẹ nínú ẹ̀ tó láti wá wọn ṣe olórí ìgbàgbọ́ sábìkúrá nìbẹ rẹ torí ọ̀gọ̀rọ̀ yóò máa pàpè mọ́ra ìgbàgbọ́ àlùkùrá àmọ́ sálùkùrá ní pépè sí ẹ̀ nígbà lọ́wọ́ rẹ̀ yóò máa lóun nígbàgbọ́ sálùkùrá rẹ̀ mọ́ bá kò kírun òní àwọn tálù Qur'an lọ́ní ṣe òní onu tálù Qur'an ọtí ní mú yìí òní àwọn Qur'an tí wọ́n gbogbo àwọn ìwà tálù Qur'an ní ní àjùmọ̀ ẹ bá bá tó gbogbo ẹ̀. ìdí dị olùkọ́ pé lára ìlànà tá a fi fi ìgbàgbọ́ wa dùn ìgbàgbọ́ ta ní tálù Qur'an òní pé ká máa mú àwọn ọ̀rọ̀ ní nínú tó wá dídá àtọ̀ táwọn síra tó onígbé gbàtọ́lọ́hún ó sọ àlùkò ọlọ́run sọ àlùkò áàmì ní ẹyẹ yọ ó sọ kalẹ̀ ní kéde jọ̀wọ́n ẹyẹ yọ ayà kúrì ayà méjì yọ ni márùn yọ ni bá tó sọ lẹ́yẹ yọ ọlọ́run wá sọ fún twenty three years lóbi sọ kalẹ̀ fún láti mọ́tà láti ní sọ̀ka lẹ̀ fún wọn tóbi kó dé mọ̀jìnà. ṣùgbọ́n àwọn tíra tó kù ọlọ́run wọn bá sọ̀ wọn kalẹ̀ ní ìtòlú lékè tó ọ̀rọ̀ àwọn onímọ̀ ní pé odindi lọ́lọ́run wọn bá sọ àwọn onímọ̀ kalẹ̀ odindi. àmàlùkò hàn ẹ̀yẹ yọ àmọ́ àtàlùkò rájà àtàwọn tíra tó ṣíwájú yìí gbogbo wọn làwọn àgbà pé kàlẹ́ àmọ́ wọn ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́wọ́ wà lẹ́yìn sábà ọ̀rọ̀ ọlọ́run ọba ilé kù sí ẹ̀yà ọ̀rọ̀ tẹ́lí tí a rọra sọ ẹ̀ wàhálà tó ti dálẹ̀ nínú Islam débi táwọn kan dé jọ náà àwọn tá a ti sọ̀rọ̀ wọn síwájú náà náà wọn kọ́ tẹ́lẹ̀ rà àwọn tó lórí ká lọ́kọ̀ á máa lù sálùkù láti jẹ́ wọ́n ìlú ẹ̀dá ni ẹ̀dá ló ní ọlọ́ọ̀dá ogun kan Ah, nígbà tí lọ́rọ̀ náà jẹ mẹ́ta kálówádá náà àbá na ti dìde tó lọ́rọ̀ tó kálá alùpùpù káà ní kálá àbúrò nígbà àbúrò àti mímọ́ ní náà sọ́ra kálá àmọ́ wà nígbà tí wọ́n ìgbà tí ìjọba máa pẹ́ lẹ́dàá ìyá àwọn òkúọ́ lẹ́nu àtúndì àtàwọn sàhábà pé dáadé ànìkọ́lá ẹ̀dá ọ̀rọ̀ náà wọ́n bá ní. àwọn àfáà tí wọ́n dúró náà ojú wọn wàhálà ní الإمام الأجل أحمد بن محمد بن حنبل رحمه الله orí ọ̀rọ̀ àìkọ́kọ́ máa kọ́ ló àìkọ́ yìí àwọn apá ìsìlámù ni wọ́n pa ní ìlú ẹ̀ àbá àtàlà ti sọ pé sọ pé mọ̀ kò ló pè é kẹ́lí mọ̀ pé kí àwọn èèyàn fẹ́ máa fi ìbàjẹ́ lọ́lẹ̀ ọ̀dọ̀ rẹ̀ pẹ́ níjọ́ náà náà àwọn aládàáda nìyí ni wọ́n ní sáwọ́sà àwọn ni wọ́n jẹ gàba àwọn ni wọ́n bẹ́ẹ̀ jẹ́ tòjọba pàápàá ó bí adé gbogbo àfáà fi bẹ ní ọ̀nà wàhálà ìwọlé bóyá ìwọ náà sọ fún àlùkò ààrùn kàlámù wá ìwọ wọn wọn máa lò àfáà tó bá ti lé ní ìdè ètò mọ̀kúrò ìmí ìwọ wọn àlè lẹ́sẹ̀lẹ̀ ìmí ìwọ jẹ ní ìyáńlá yàrá níjọ náà àfáà tó wá dúró ju gbogbo àwọn àfáà onílànà ìmọ̀ àhàmàdé àwọn náà dúró fún ìyọ́ tẹ́ kàlámù ah, wá ìwọ ní ìtọ́jú mọ̀kúrò wọ́n ju ọba àti ìjẹ omi alimami ahmed muhammad ti ọba àkejì yé tún náà ti tó gbogbo ọba omi alimami ahmed muhammad ti ló wà lọ ìjọba àkẹẹ̀ta ti dé náà àwọn ọmọ ìjọba ìjọba kí ló wà ní pé ipò tí ìmọ̀mù ahmed wà ipò àbá pé ìjọ bá ilé wíjọ náà ibẹ̀ làwọn èèyàn lọ ìdí nu àbá àgbọ̀dọ̀ mọ sọ́ra kó mọ ojú mọ lọ pàtàkì lọ tó ọba tó ń jẹ́ mọ̀tò mọ́ òun tó bá ti mọ̀ pé sọ àwọn èèyàn bẹ́ẹ̀ sọ mọ bá ilé sọ báwọn gbà mo ti bá ara wọ́n tó wọ̀ a sì nínú àwọn afáàlì náà wò ó á ah, èmi ò lẹ́nu ìyà yìí èmi ò tẹ́kí ìjọba èmi lẹ́nu ìyà yìí ilé ẹ̀sìn ọba wa àlẹ́ ìgbàlẹ́ ìlú ọ̀ṣẹ́ ìgbàlẹ́ wa wà náà wọ́n máa ní ìgbàlẹ́ náà bá gbà sílá náà bá sí ní ọ̀nà náà. àwọn bàbá ọ̀rọ̀ sílẹ̀ tó ti gbé tọ́ ewé ni wọ́n bẹ́ẹ̀ ṣe onípìlẹ̀ ní ìlú náà àlẹ́ ọ̀dọ́ pé mọ̀kùlùkù àdékì ń wí náà ní á ah, mọ̀kùlùkù àbá ó wí wọ́n ti rí ẹjọ́ náà lọ́wọ́ lọ́wọ́ àmọ́ irú ipò tí mọ́mú ahmed padà wà lọ́dọ̀ àwọn àbá bàbá yóò padà wọ́n ní ìlú ẹni tó gbàgbé torí tí bẹ́ẹ̀ bá kòkòrò ayé náà ìdí bẹ́ẹ̀ súnà níbi wa muhammed náà tó wá àtọ̀nà níjọ́ tó bá tún di pé wọ́n jẹ́ yẹn bá ṣe lágbára òkà tí mẹ́rin ò bá ti gbé ọkàn rẹ̀ àdéhùn ìgbà tí wọ́n ń gbọ́ náà ó sì ń bẹ́ẹ̀ ní ọkàn tó ti fi wọ́n sàn ní léyìí tàbí mọ́tòlò. àmọ́ kílẹ̀ ní wíjà ìdá àti tèmi mẹ́wọ́n àbíjà ìdí nípa nípa nípa ẹ àjọ sọ pé mọ́tòlò ẹ mọ́tòlò. yẹn ló fa ìgbà tí mọ́mú ahmed ní ahmed ní ìgbàgbé kó làwọn akéwì tí mọ́mú ahmed bá ṣe nìyẹn ah! a ìwọ lọ wá ṣe yìí tán ìwọ wá wí tó yẹ kọ wí pẹ̀lú kó rẹ olóṣù sọ fún ọmọ rẹ pé inú mùsùlùmí gbogbo àdéhùn tó wá jẹ pé ọ̀dọ̀ àdéhùn náà ti gbogbo ti gbà ẹgbẹ́ bí mùsùlùmí ìmáàmù ahmadu ṣe tóbi tó kò sí àdìsí àbá yìí ìdí nu àwọn afá náà àwọn sáfù wọn sáfù àwọn èèyàn kí ó dodo ọ̀rọ̀ Ọlọ́run náà lọlẹ wọn gbọ́dọ̀ má gbọ́dọ̀ ọ̀rọ̀ náà ní gbogbo ò bá ti wá lórí ẹ irú ẹ̀ lọ́wọ́ ahmed ló fi dị pé ìjọba àtẹ́jú ìjọba ìjọba ìjọba kí ìjọba mi ti wá sí wá ní ẹgbẹ́ ìlú ẹjọ́ òun sàlàyé ara rẹ̀ nígbà tí wọ́n wá dé lórí ẹ̀fún sàlàyé a ilé ìgbẹ́jẹ́ lọ́rọ́ náà ń dá gbọ́dọ̀ pàdé ní gbé wáyé ìjọba mi ló wá sọ̀pọ̀ ìmọ̀ ahmed gbogbo ayé ò bá ní ọ̀sẹ̀ lọ́nà ọjà رحمه الله تعالى ولا متابعة سلمه ولا متابعة سلمه sòyí yẹn àwọn fíjáàdì yóò mọ ìṣẹ̀lẹ̀ agbọ́dọ̀ gbọ́dọ̀ láwọn àgbààgbà á tí ó mọ dúró kò gbọ́dọ̀ jẹ pé jíìmù sílẹ̀ bá ti wá dé káwọn ìwádà wọn dàbẹ ẹja nǹkan kí gbogbo èèyàn náà wà wọlé tó ní dá ọdún máa ń sọ̀rọ̀ ọdún máa ń sọ̀rọ̀ lẹ́nu á tẹlẹ máa ń dúró á tẹlẹ máa ń dúró ẹ̀yìn kan gbọ́dọ̀ dúró torí pé bẹ́ẹ̀ bá dúró

káwájú ìmọ̀ọ́mù ahmed tó dúró yóò bá wa dúró kọ́ àwọn tá à ń délé mi àlùkòrá ní màkúrókò yìí náà bá ti dààmú arúgbó ní ọ̀tá àbámọ́ tó yẹ àmọ́ lọ́mọ bá ti bàbá yìí sí àná bóyá tí táwọn afá bá ń sọ àwọn èèyàn tí wọ́n lapa tí wọ́n dúró ń bà tọ́wọ́ fẹ́ dá wàhálà alẹ̀ tán nínú ẹjọ́ pé ìgbà tí wọ́n máa kódà tí wọ́n mọ̀ ká irú kowó ni ipò pé lọ́tọ̀ọ̀rọ̀ báwọn sára wò ìjọba àkámọ́ Abubakar ìdúró ti lọ o. ìjẹ́ tí ọlọ́jọ́ yá àná jẹ́ ìfọ̀rọ̀ mọ́ ìwọ́n mọ́tò. ìjọ náà ó gba àwọn ìfẹ́ wò pé àwọn ẹgbẹ́ àti mọ́lẹ̀ ẹ́ẹ̀dì kí o. lópin ìgbà mi pé ó sì ń tó báwọn àṣà ìrọ̀ náà dé abúlé ṣe ìsìlámù ìlú tèmi àtàwọn ṣe náà àwọn náà dúró àwọn bá ti wá dúró náà bẹ́ẹ̀ náà làwọn oníbàjẹ́ ní wọn náà fún bẹ́ẹ̀ àwọn náà ìgbẹ́ yẹn ló níbi ń bẹ̀ wọn kan tó bá lọ tó bá ti dé lóṣù lóṣù mọ pílánì ní ìwòye tó bá lọ tó bá ti dé lóṣù mọ pílánì ní ìwòye. Èmi yóò bá ah, bá sọ kí làjọ́ ọlọ́wọ́ bá sọ kí ọ̀rọ̀ wa ti gbé à ah, eléyìí mẹ́ta sí nípa orílẹ̀-èdè wọ́n kàn mọ bí wọ́n ṣe tò láwọn ìjọba lórí wọ́n kàn gbé yìí. alákòlè ha ọlọ́mọdé àfún àní àgbọ̀yọ̀ rẹ̀ Al-Qur'an kalamullah wa laysa ìmọ̀ràn kí wọ́n ti ta Al-Qur'an nìkan gbogbo àwọn tí àti ọmọ bá sọ kalẹ̀ kalamullah wa laysa ìmọ̀ràn ìmọ̀ràn gbogbo àwọn tí ọlọ́wọ́ báyìí gbogbo wọn kò sí ìdílé ẹ̀dá nínú gbogbo gbogbo wọn là á gbà pé ń jẹ́ ọ̀nà ẹ wá yàtọ̀ hàn nípàdé ọ̀rọ̀ láti wá ìlú àgbèrè dáadáa ó wá mú bá àtúntàjẹ́ àṣùnà àlùmáàlà àṣùnà torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ ní àlùkò hàn ọ̀rọ̀ òdìdí nínú. àlàyé wo wá ni yóò wá tú ọ̀rọ̀ ìdíje ìdìbò wa kó náà ní sọ́nà àdúgbò àkókò ẹ̀rọ ìlànà àti ìṣẹ̀lẹ̀ lórí ati sọ́nà àkókò àdọ́rọ̀ ọ̀rọ̀ àti àwọn ìṣẹ̀lẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. sona رب إن شاء الله آمن بارك إليك يا رسول الله.